آه. ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان إنك مولاه وأنجح لنا من طالب Ẹni wà tó rẹ̀ sí máa sọ̀rọ̀ kẹ́ tó dé o. Ẹgbẹ́ fún pàṣí ní èrí gbà bá sọ̀rọ̀ yìí. Wà á sí bí láàrẹ̀ iná, bí láti tẹ̀ríkà wákìfì náà. من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا العز يا من بعزه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل الأمن والسلوى على قوم موسى الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن فعظوهن واهجروهن في المضاجع واطلبوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا أعانكم وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكروا ما طاب لكم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة فواحدة أو ما ملكت أيمانكم فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا أعانكم الله وآتوا النساء صدقاتهن نعلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوا فكلوا هنيئا مريئا وعليكم Yeah, yeah. عيين في الأمر أمر في الخبر لازم نجلس معكم الله أحسن الله الناس يتقولون أسأل الله عليك حفظة الله فضل الله فضل الله عليك جزاك الله السلام عليكم السلام عليكم الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ọgbọ́n ni fún ọmọ rẹ̀dà الحمد لله wá اللي mùsùlùmí alhamdulillah a فالنبي sallallahu alaihi wasallam ẹni ọba dẹ́dàrán láti bà máa jẹ́ ìkẹ́ fún gbogbo ayé ọba dẹ́dà ìkẹ́ ló pé ràn nábì mẹ́jọ ọjá sí àfáwọ́ o a sì gbà lódodo níjọba àlìjáàmà ọ́kẹ́ àlìnábì ọ́kẹ́ àwọn alẹ́ rẹ̀ ọ́kẹ́ àwọn sọ̀hábà ó tó wá kí àwọn bàbá àti ìyá wa mọ́yọ̀ wọ́n lẹ̀ fún náà kẹ́ná àwọn wa àwọn wa mọ́yọ̀ wọ́n lẹ̀ fún náà kẹ́ná àwọn àna wa àwọn ọ̀rẹ́ wa mọ́yọ̀ wọ́n lẹ̀ fún àwọn ọmọ wa àwọn aya wa mọ́yọ̀ wọ́n lẹ̀ fún ọ n'ime ụzọ ọlọ́mọ ní fún ọlọ́pọ̀tẹ́ dáadáa o bá a tó sọ̀rọ̀ fún gbogbo àwọn ọ̀pá wa bẹ́ẹ̀ làǹdọ́ bàbá ìmáàmù ìbàdàn náà gbogbo ìmáàmù ìmáàmù ìmáàmù dákun àti orí olówó sọ bákan náà ìwọ ló ní ìdáyà kò tí ọ̀dọ́dọ̀ mọ́tà àbálẹ̀ ṣe fún ọgbà wa náà mọ́jọ bọ́ sáré o mọ́jọ ọ̀rẹ́ wọn wọ́n bá ní ìdógún ìdáyà fún wa kí àfáà mi àgbà aṣẹ́ alfawin tajudin àjára ọba dẹ́gà yáyí wọn pẹ́ o bákan náà mo rí mo bá sẹ́rò aṣẹ́ alfawin alifada kọ̀dák fún gbogbo iṣẹ́ ọlọ́dà kò dé kárí wọn pẹ́ bákan náà mo kí àfáà mi àtiwájú mi aṣẹ́ alfawin alifada àbúwáfí ilé ìkẹ́ ọba dẹ́gà dé kárí ẹ̀yìn náà pẹ́ bákan náà mo kí àfáà ọ̀gá mi lókòókò rẹ̀. ìṣàkùn ìsábọ̀ ọlọ́dún ọjà rẹ̀ jẹ́ kí ilé ẹ̀yìn máa pẹ̀ ó ti gbọ́dọ̀ yọjà o. mo wá fi kí gbogbo ọmọ àfáà pàtá tí bẹ̀rù ọlọ́ mo kí gbogbo wa mo wá dá ṣé ó fẹ́ ìrìn pé mo dáhùn kí lọ́tọ̀ sábà gbé ń bàtà wà skúù kéékèèké àmá mú wa talẹ̀ àti àánú ọmọ wa gbọ́ wà síwájú wa lónìí ọlọ́run tí ó bẹ̀rẹ̀ bí ẹ̀ tí ó àṣekálẹ̀ pẹ́lẹ̀ tí mú wa talẹ̀ adúpẹ́ o ọlọ́jọ́ ẹni àti mọ́jọ wọ́n dẹni ẹ̀yìn o sáàwọ̀ náà mọ́jọ náà dẹni ẹ̀yìn o àwọn bí ọ̀ lápapọ̀ àti ilé àtòkò mọ́jọ kí sẹ́yìn ọ̀dá o ìlú ọ̀wọ̀ ní sẹ́yìn ìlú tí máa tuntun gbogbo ìgbà ní ọlọ́mọ́jọ ògbó náà o àlùbá rẹ láti sánmà má dẹ́ sínú omi àmì bí ọ̀ ní wọ́n lọ́nà ní pẹ̀sẹ̀rẹ̀ gbogbo ní kálukú ti wá náà jọ́kàn wá ọbalẹ̀ fáyìnkà fún àná tó fọ́ àkíyèmọ̀ nígbà fẹ́ ma ma kíma amọ́nù ọlọ́run máa yọ kọ̀kọ́ wà ní kó lọ́rọ̀ wa mo wá kí àfá mi tí a bá ń ṣe tí ẹlẹ́gbẹ́ sí mi èmi tún ma ń tí fi ké padà tí bá padà yá ń kọ́rọ̀ ó ní àṣẹ àlìmáàmà àjílégbé àwọn làwà rítàwò ìsákò di kí ọ̀rẹ́dọ̀ ní kò bákan náà bá tí mo gba máìkì lọ́wọ́ wọn mc àáfáà ní wọ́n o ọlọ́njẹ́ ọjà rí jẹ́ rẹ̀ iná pẹ̀ mo wá padà sí ọ̀dọ̀ bàbá ìyàwó torí pé bàbá mi ni wọ́n wọ́n sì máa ń fi hàn sí ní gbogbo ìgbà wípé nínú àti àbí ìbàdàn lọ́wà ọmọ àtẹ́yìn yọ akàbí ọbàdàn sí ìjìyàn bàbá ìyàwó elé ò ní jópin ìtùnú rí wọ́n ní kí ẹni kó tún náà ẹ̀yìn nìkan náà jẹ́ ń ta ọlọ́run ní síbẹ̀ fún yọjọ́ yọ dapọ̀ gbogbo tẹ́ ti ṣe wájú náà yóò nàlbàríkà èdè ọlọ́run kan ìjẹ́ tó mọ́ ẹ̀sẹ̀ yóò tún nàlbàríkà wọ́n wá darí gbogbo ẹ̀ padà sọ́dọ̀ ọkọ ìyàwó èmì tó fi dáadáa rẹ̀ fokùn sí wa lọ́rùn afá lukman èèyàn dáadáa ni wàláhì kò sì síbi tí ó wà láyé aṣojú sẹ́yìn dáadáa tó ní ìrọ̀jú ìsìlámù lódìdí o ṣùgbọ́n máa ṣojú sẹ́yìn dáadáa

Ah. Àwọn ẹjẹ́ fún sálẹ̀ bí ọmọ ní ṣe. Kọ́lá wá ìdá. Bàbá ìyàwó wọ́n ti borí wa, àìsì dúpẹ́. Àfáàlù fún ọlọ́mọdé ọ̀sá rẹ̀ o. Ní mo súnmọ̀ sáàtù àjílẹ́jẹ́ lọ́jọ́ kan. Wọ́n wá ń sọ̀rọ̀ fún nípa ìbọ́kù ṣáfíì. Wọ́n ní ìrẹ́rẹ̀ mọ́ ṣàbí o, mo wọ́n lọ sọ̀rọ̀ kan wọ́n rọ̀rọ̀ yẹn àríyùn bí i àyùkdábà bí máa ilẹ̀ àìnẹ́yìn wọ́n bí máa ìdára náà wọ́n bí tí lẹ́gùn kí òfin máa bí máa ìdára fún wíwú wọ́n bí máa ilẹ̀ àìnẹ́yìn nínú mo ní kí lọ sọ ó ní láà àlámù ìlímán بعد الحلال والحرام أنبل من الطب tí a máa léèyàn tó wá ìmàkà láyé àbíyànbá ìmàkà lọ́dún èèyàn lẹ́yìn ìwọ̀n lọ́wọ́ àdàbí ìdíbà yìí tí ò sí ìmàkòtò ìmàkà èèyàn ọ̀gbọ́dọ̀ fẹ́jẹ̀ tádànù tàbí èèyàn ọ̀gbọ́dọ̀ fọ́mà pẹ́ ìjọba mẹ́lé o náà ni ìmàkì bá ń kéta fún bóòlà àti ní sàárẹ̀ sàárẹ̀ bá sì dé kí ni tí ó jẹ́ sábàbí tọ́nà bá nínú àwọn àṣìbáàbù tó ti ní àláàdì tí ó fi lọ ọba dẹ́dà wọ́n lò ṣóòlù pọ̀ fún yàn tá a bá pè ń gbá mi tí nọ́mbà ọba ti lọ ààyè sí wọ́sáàpù bàbá ti bọ́ kútọ́ nínú wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ń jò wá tó pín àbá náà tó wà láti jẹmọ́ra ẹ̀ẹ́ tó gbà bíjẹ mọ́ lọ ọlọ́pùn ẹ̀mọ́ ṣe báyìí máa wọ́n ti gbègbò mọ́ lọ kò tẹ́ sùúrù ìbàdàtà aláwà bẹ́rẹ̀ wọ́n ti gbàmọ́ alọ́ tí ní àwọn ọba ìjà ní sẹ́yìn àbálùpán ẹ̀rẹ̀ tẹ́rin ìkò ní ìdẹ̀kún ọlọ́wọ́n jọ tọ́lọ̀ ń bá fẹ́ sọkùnrin lólórí rẹ̀ yọ́ ma fẹ́ ìyàwó máyàwó ni kò ní kọ́yàwó fẹ́yàwó ṣerùkman bí mo tẹ́ ń wí kò tẹ́ wí ń bò mí bá ọ̀nà ọ̀sẹ̀yàwó náà tọ́ ṣùgbọ́n ẹ̀ o àfáà ní ẹgbẹ́ wá ní máa sọ̀rọ̀ níwájú àwọn àgbàlagbà báyìí máa ń mùrìn ọlọ́lọ́kùn jí àríwọ̀n pẹ́ ohun nígbà tí pẹ̀lú àbọ̀ pàdé náà ní skúl kọfà ìsìn bẹ̀rọ náà ilé àwọn ìjìnlẹ̀ bẹ̀ nígbà tí wọ́n jọ pàdé kẹ́ òṣèlú ilé tẹ́rẹ̀ ìṣẹ́lú pọ̀tọ́jọ́rì bá ọkọ ìyàwó àfáà ní kí ni kí máa wí ọkọ ìyàwó ẹkẹ máa sọ kí máa sọ padà náà ṣe lùkún ẹ̀ dáhùn ọlọ́njọ́ ọlọ́ndàpọ̀ ọlọ́njọ́ ọlọ́ndàpọ̀ jàmáà tí a bá ní ọkùnrin rẹ̀ obìnrin rẹ̀ Allah subhanahu wa ta'ala máa bọ̀lá áhàdà minna ògbò ẹ̀ kò tẹ́ ṣùgbọ́n ìsìláàmù láti máa ìsìláàmù lásìkí ni orúkú láti máa láti máa ń pariwo báwo èèyàn pé ẹjọ́ annabi kò sí rí fín kò sí sí bínú a ní ilé kan ní Ìbàdàn wọ́n máa ń pe ilé yẹn ní ilé bẹ́jì ẹkù adàlàálọ́ àwọn abẹ́ lọ́wọ́ wọn pé tọ́wájẹ́ kókó kàngáńkọ́ tí wọ́n mú omi tó ti mú mi yó kí ni ó láwọ́ bọ́pọ̀ pánkọ́ wáyà mú ọkọ̀ tẹ̀pa agbára gbé wá wọ́n nà gbọ́npọ́ ànábì wá dé oúnjẹ ọlọ́run ní bọ́bá bọ́bẹ̀ ní o ṣe tó fẹ́ yọ lọ́fì kan tẹ́lẹ̀ àkópapọ̀ ni bẹ́ẹ̀ni ọba jákì kú àtàlàálọ́ Àníṣọ̀fẹ́ lọ́wọ́ bá ní ṣàlàyé táà fi mọ̀tún àti òsì. Jẹ́mẹ́ra àṣeyọrí ńlá tó ga ìjẹ́ ní ọlọ́run tó ga oníkọba dẹ́dà kọ́rọ̀ kéyìn ò ṣe kéyìn ò níyàwó kọ́rọ̀ fún yà nítorí wípé àtàkì kan ní lára nǹkan nǹkan tó bá dáwà ọba dẹ́dà gbogbo ẹni tí ó ń obìnrin rí Gbogbo ẹni tí bá ń wá obìnrin rẹ̀, ọgbọ́dọ̀ pọ̀ ládùúwà, lórí pé àsìkò wà yìí, obìnrin lọ́pọ̀ ìyàwó wọn. Àsìkò dáa tó náà, ọkọ lọ́pọ̀, ọkùnrin lọ́pọ̀ ọkọ wọn. Obìnrin rẹ̀, ọba dẹ́dà mọ́ ń lò ní sábà bíi kí ìsẹ̀mí èèyàn ó tutù ṣùgbọ́n lẹ́nìí àwọn tí ó rí bẹ́ẹ̀ láti máa fi dá nǹkan báwọn lójú ilẹ̀ àwọn èèyàn fi ń tí sọ́dọ̀ ìsìlámù gbogbo tí ìṣẹ́wọ́ Nàìjíríà kò sí solúsẹ̀rẹ̀ bí kankan ju ìsìlámù lọ ìsìlámù wà láwọn èèyàn wá yọ òkò sí wọ́n sí ẹ̀kà fọ́súnmọ́ sọ́sì dáa kálà rẹ̀ wa kó fi agídí dá ogun tọ́nà ó lò sábà bí ìwòsàn rẹ̀ nù àwọn èèyàn lẹ́ni orísìírísìí ìròrí òní wọ́n ní àwọn kan lọ wípé kéèyàn wáyé gan kọ́ gan àbòsí ló ṣe sẹ́mi ara rẹ̀ هذا ما جنى علي والدي

tó bẹ́ẹ̀ padà pé ìyàwó lé obìnrin un tí wọ́n bá fẹ́ máa tàwọn ọ̀gá alábòtí lálìkì àmà wọ́n mọ́ ma fún wá ní kílẹ̀ yìí fẹ́ wọ́n ni táwọn fẹ́ ni pé gbogbo tọ́kọ bá lè máa dẹ́wò àwọn fí rẹ̀ kọ́dà bá ti ń travel ó gán sí wọn pé gift àkọ́kọ́ táwọn òkun kọ́ndọ́mù làwọn ọba dìmẹ̀rú rẹ̀ ìyàwó ní ọ̀bọ̀kọ́ tọ́kọ́ bá ti ń tọ́rù ìtọ́lá ti bá kọ́ndọ̀mù lórí ọdún kọ́ndà yóò tún sọ fún òkun lẹ́bù àwọn kan tún wò pé tí wọ́n fẹ́ òfin méjì ó sì dá náà kọ̀sá burú mẹ́ wọ́n lè máa sọ̀rọ̀ síra wọn nínú ilé bákan náà tí àbájá wò bẹ́ẹ̀ á torí wípé ìwọ̀n obìnrin ò ní jẹ́yọ kan wọ́n jẹjọ́ ma sọ̀rọ̀ ti dìbò ti jù bá ń lọ a jẹ́ pé ìtajà àgẹ̀rẹ̀ oníléyàn oúnjẹ ọlọ́run wá kó àwọn lẹ́kọ̀ọ́ صلى الله عليه وسلم. dẹ́dà kò fúnlẹ̀ máa wà mùsùlùmí ọba wa lò lọ́nà tàbà ojú rẹ̀ gbogbo dáyé wà lè máa wí wà láwọ́ pàtàkì ó ń ṣe ọlọ́n sallallahu alaihi wasallama ó ti wá bá ní farakín ó sì tàràyè rẹ̀ fún wa káàkọ́ lọ́wọ́ ọlọ́run ò ìwọ ló mí o ìwọ lọ dágbá ìwọ̀nàdáwò di apẹ́ méjì lọ́dí ọkọ̀ mi o kò sí lẹ́nu obìnrin gbogbo àdúrà ló bí ọmọ àti ọlọ́mọ bá fàtàálá ìlọ́dá wọn bẹ́ẹ̀ alìmọ́ra átù mẹ̀jìbúlà tún alàlọ́rẹ́yọ̀ لذلك لا تلام عليها إلا إذا أنزلت غيرتها غير kóbìnrin ó jowú ìtumọ̀ kóbìnrin ni òrìjínà obìnrin ni bóbìnrin kọ̀ọ̀kan ó bá ti tẹ̀ tó ọkọ rẹ̀ ni ó fà á nítorí wípé kọ̀ọ̀kan bá ṣe wúlò tó bẹ́ẹ̀ ni gbogbo obìnrin pátá kọ́kọ́ tó lè rí wọn ṣẹ́gun láti fẹ́yàwó lé wọn ọ̀kánà lọ́rọ̀wá èèyàn dáadáa lábàwó fún ọgbọ́n làkà ìbẹ̀ fún ọlọ́run sì rọ fún ó sì nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ púpọ̀ ìjọmọkùnrin àtàdámọ́ ọkùnrin jọmọ́ àjọ ọmọ búwa o àwọn ọ̀jọ̀gbọ́n gbogbo ẹ̀kú sí àwọn bú olóṣòkòrò ní ọ̀dá ó ti lé màmá wáyé ọ̀fẹ́ kìíní kọ̀ sí ọlọ́run òtúọ́ ìkéjì òtúọ́ ìkẹtò òtúọ́ òtúọ́ ọ̀fẹ́ kẹrin àgbàtọ́ ọ̀fẹ́ kẹrin ọkọ rẹ̀ méjì ní ẹni tó làkà ìdìbọn ni ọwá lọ ra ẹyin lọ́jà ìjọ kan ọwá kùn ní kọ́lọ̀ mẹ́rin kọ́lọ̀ tọ̀tọ̀ ọwá sí ọwá ní ìyàwó ìwò ní gífì tó fẹ́ fún ìyàwó ní gífì olẹ́fẹ́ fún lọ́bá kẹyìn fún ó ní kí olóòrùn ìtẹ́mẹ́yìn ní mẹ́rẹ̀ẹ̀rẹ̀

tí wọ́n ti fún nọ́mbà rẹ̀ ẹgbẹ́gbẹ̀mú ọkọ̀ kan tí wọ́n pàákì ó ti blọ́ọ̀kù ní ọkọ̀ kan ó ti blọ́ọ̀kù ọkọ̀ kan ápọ̀lọ̀ ní ibùdó yẹn opel sanfra ápọ̀lọ̀ 4 8 4 8 4 8 NSR ẹgbẹ́ dà kùtò lọ́wọ́ ẹni tó bá pàtó mọ́tò yẹn ó ti dí ẹ̀yìn kan lọ́wọ́ láti jáde ẹ̀rọ àbínú káwọn ṣe ìgbà náà má dìbò. lẹ́yìn ìlọ́mọ ó bo ẹ̀yìn mẹ́rin nígbà ń wọ ọ̀pọ̀lẹ̀ mẹ́rin nígbà ọkọ̀ ní kí lórí ń bẹ̀ ó lórí ẹ̀dá ń bẹ̀ o téèsì kan náà yẹn lẹ́nu ọ̀yàtọ̀ lẹ́yìn kọ́lọ̀ ọkọ̀ ní òfin ìjẹ́ orí tó rí gbà ní wípé òun wẹlẹ́lẹ́ ìjẹ́fẹ́ yọ ọkùnrin obìnrin kan ti tó ní ojú òkòrò ojú lẹ́ni tẹ́ máa bí gbàgẹ̀ ní ó tún bẹ̀rẹ̀ ìyàwó mi ọlọ́run bẹ̀rẹ̀ ọkọ rẹ̀ wá ní tòótọ́ yìí kéèsì wọn yàtọ̀ kọ́lọ̀ ọ̀nà yàtọ̀ tòótọ́ ṣùgbọ́n bí kọ́lọ̀ sí yàtọ̀ yìí tí kéèsì ọ̀wà yàtọ̀ nígbà ọjà ẹlẹ́ẹ̀kejì kan ó nínú òun tí ń dìde ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ olóòfẹ́ máa yóò bọ̀ nígbò ìtẹ́lẹ̀kẹta kan olóòwà yóò ó ní tọ́lọ̀ fẹ́ kọ́kùnrin òsìnà ọlọ́ọ̀kẹ́kàwọ̀ ọkùnrin ó yóò àbẹ́yàn bá jọ ibùkú náà ó ní ìyàwó mẹ́rin wọ́n wá bọ́ tó ń dé dìnà ó ní yọ́rọ́ ní àríkàkejì tó wà lẹ́yìn tó tún lébì jẹ́ wípé omi tó kú kò sí mọ̀ mẹ́rẹ̀ ní tó sì méjì àà nígbòlógó títí tí ó gbẹ̀bì lọ àwọn ní ìpìlẹ̀ gẹ́gẹ́ bí ṣe ń tẹ́lẹ̀ gbogbo ayé bákan náà lórí níbi àdámá bí ṣe ń tẹ́lẹ̀ lárúbáwá ni ó a rí obìnrin tó jẹ́ pé bí tó ń gọ sí ti ẹ̀ ni pé gbogbo bọ́kọ̀ mi ò sí ní lọ́wọ́ iní màá sánà torí pé mo ti gbọ́ orí tí ń sọ fẹ́ nìkan ṣẹ́ńtà àgbúgbò wọn ni àgbóhùn kí ni èmi náà máa mánéjì àwọn kẹrìnkẹ́ torí pé ń lò lọ ọlọ́run sì mara wọn ó ń kálukú lọ́lọ́mọ́ tí ń dá obìnrin ọkọ rẹ̀ wá ń fa nǹkan ìyàwó ẹni tí mo sọ pẹ̀lú èmi fún wọ́n ma lè kẹ́kẹ́kẹ́ tí wọ́n mọ̀bá láti ẹjọ́ yìí ìsìwá tó ti kí pọ́pẹ́ ha Kùrán ìrì ha lákẹ́yẹ̀dé wà ọgbọ́ òmò ìyàwó rẹ̀ wá ní èmi ó tó ọba lè ha Kùrán láàrin ọdún kan mọ́ ti tó ń rọ́ sábẹ́ mi bẹ́ndì kọ́mọ̀tẹ́ ṣe nǹkan gẹ̀mù sí fún ọkọ̀ ẹni pẹ̀lú ògbọ́lọ́n ìdá kìtàbà rọ́bí láùzáwù jannaka imra'atan hasna ní ọ̀tọ̀ a ń sọ fún ọ̀tọ̀ bọ́kọ́ ṣe pọ́gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tinú wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ nígbàtí èdòsù kéjì àmọ̀ sí kẹta ó jẹ́ àwọn oji nísù bó ṣe tóṣù kẹrin wóṣù karùn-ún ah méjì oṣù karùn-ún àbọ̀ máa lọ sókè rẹ̀ ó ti wọ́n nìta oṣù mẹ́fà pé báyìí ó ti àkùrántà ọdún mélòó níyàwó rẹ̀ fún ọdún kan oṣù rẹ̀ mo ti wá báyàwó rẹ̀ ọ̀kan àwọn ọ̀dọ̀gbọ̀n wá gbé èyí tó wa gẹ́gẹ́ bí yàrá ìkẹ́kọ̀ọ́ ọgbọ́n ó ń pẹ́ àkàárọ́jù lọ lìzàọ́já ti rí òmùọ́má àkàárọ́jù lọ lìzàọ́já ti òmùọ́má fàkọ́lá náà bí ń sọ́rọ̀ فقال لها أرى في الحفظ عسرا فقال لها أرى في الحفظ عسرا فقال لها أرى في الحفظ عسرا فقالت يا حبيبي خذ شمولي فقالت يا حبيبي خذ حلولي وقد حاكت له في أمور ليلى وقد حاكت له في الليل أمرا وقد حاكت له في الليل أمرا فقد حاكت له في الليل أمرا ثم إذا حفظ الحبيب كتاب ربي إذا حفظ الحبيب كتاب ربي وزوجته تزوجه بأخرى فزوجته تزوجه بأخرى فزوجته تزوجه بأخرى فزوجته تزوجه بأخرى ولما حق المطلوب منه فلما كلمة لوب منه وجعل وفي الكفين بشرى وجعلها وفي الكفين بشرى وجعلها وفي الكفين بشرى وجعلها وفي الكفين بشرى مما حفظت كتاب ربي يا حياتي حفظت كتاب ربي يا حياتي فقالت زادك الرحمن قدرا فقالت زادك الرحمن قدرا فقالت زادك الرحمن قدرا فقالت زادك الرحمن قدرا لقد أقسمت لو أتممت حفظا لقد أقسمت لو أتممت حفظا فأحبب شرة حزنا ذكرا سأخطب حرة حسنا ذكرى سأخطب حرة حسنا ذكرى سأخطب حرة حسنا ذكرى ولكن رأيت الصوم يعلو ولكني أرى الصوم رأيت الصوم يعلو على نسوان إيمانا وسهرا على النسوان إيمانا وتهرا على على النسوان حورا إيمانا إيمانا وتورا على النسوان إيمانا وتورا fàṣúntù tàlátà dáa tẹ́kì fi rọ̀dá ń bí Fàtúntò tàlábàtà tẹ́kì fi ìrìnàdá bí. Wà àti àlù ọ́dì kí yóò dí ìkàájírọ́ lórí ikú rẹ̀. Wà àtàlù ọ́dì kí yóò dí ìkàájírọ́. Wà àtàlù ọ́dì kí yóò dí ìkàájírọ́. Wà àtàlù ọ́dì kí yóò dí ìkàájírọ́. Ó tún wọ́n ti يا حبيبي بعد حبي فهذا يا حبيبي بعد حبي شمل وبعد محبتي تأتيك مكرا وبعض محبتي تأتيك مكرا وبعض محبتي تأتيك مكرا وبعض محبتي تأتيك مكرا <laughs> ọkùnrin kan mọ̀ ní o ṣáàkà arábìnrin jọ lẹ́tù wúmà ọ̀nà ọgbẹ́ bànújẹ́ rẹ̀ bàyàwó rẹ̀ ó jílẹ̀ lóhùn ó ní ìwọ̀ ìyàwó mi ọ̀rọ̀ òfin ṣúgbìn ó sọ̀rọ̀ tí ìrìkúra ní à bí n bá jẹ́ àfà ní lórí mi tí ìrí à ìyàwó rẹ̀ wọ́n sọ fún wípé òrí à àà kúrò ya habibi mi ìwọ wá gba àwọn solúsọ̀ tẹ́lẹ̀ fẹ́ fọ́ yìí tó ọba ní solúsọ̀ ìlò ó rí à ó tó wá dùnú lẹ́yìn rẹ̀

ìyàwó mi mo ti yá ọkọ̀ kùránì náà ìyàwó ní ẹ̀ṣẹ́ kíní ọ̀yá gbà máa yọ́ fún mi bọ́bá yọ bí ìyọ́ ọ̀nà ma ó ti lé kókó kàbí ìdẹ́lẹ̀ ó ti pẹ̀lẹ́nu ẹ̀ à ìyàwó rẹ̀ ní ẹ̀yìn fàkọ́lálàrá ẹ̀ ìyàwó bá sọ fún ọkọ rẹ̀ yọ́ máa bá ń bí ọgá sí lóòtú tó kọjọ bẹ́ẹ̀ wàkọ́dí àkúsámùkù láwọ́ àti mọ́ tàṣírọ́ mo sọ mo tún búra tó ọbẹ̀ hákùrà nìta sáàfihù ṣúrọ̀tàn àbínà àbíkírọ́ sáàfihù ṣúrọ̀tàn àbínà àbíkírọ́ fúra mi nígbọ̀ ọgbọ́bẹ̀ tó rẹwà jù mí lọ tó tún gbọ́ lọ́mọdé tó jẹ́ pé gbogbo tó wá kí arọ́bí gbogbo ẹ̀lọ́

yóò súnmọ́ kọ́lọ̀ wọn lu àwẹ̀ láti fọ obìnrin ìmá kó tó fi wá dáadọ́ bẹ mẹ́rin kan lọ lọ́dí ọkọ mọ́ wá ní kíni bá tí ó fàṣúntù tàlàátà dán tẹ́kì fi ìrọ̀dán bí tó bá jẹ́ pé ààwẹ̀ máa mọ́ bẹ̀rẹ̀ fà ìfi tí èèyàn bá sì búra tí ò lè ṣe nǹkan mọ́ padà tó bẹ́ẹ̀ o náà ara àtàrà rẹ̀ tí ọ̀bá lè bú aláìní mẹ́wàá tí ò lè dáṣọ sáláìní mẹ́wàá lọ́nà wọ́n gbàwẹ́ mẹ́rin obìnrin mọ́ wá lọ rẹ̀ gbàwẹ̀ ẹjọ́ mẹ́ta torí pé mo búra pé kọ́nà ọkọ̀ bá ń fi tú ìbúra ìpalẹ̀ kí èrè èrè wọ́n máa tún wá jẹ níbi àwẹ̀ èrè pé rímọ́nì ni sí máa mo wá lọ rẹ̀ ẹjọ́ mo tún ti wá fàyìn sí mo tún ti wá ní màjí ìdí mà wá ní ọ̀pọ̀ ní kùránì tẹ́tù wá ń kọ́ wà á sí àlù ọ̀lẹ̀kì kí kàájọ́ wà á mo tún wá jókòó àdúrà ní ọlọ́tọ́ pé wọ́n lọ ọkọ̀ mi lọ́pọ̀ ilẹ̀ àníyàn fẹ́ ha àníyàn ìyàwó ni ìyàwó ní oṣù pẹ́jú mẹ́yìn mẹ́jọ nìyàn àtọ̀dọ̀ rí ó kú mẹ́ bá ń sẹ́lẹ̀ṣẹ̀ ọkọ̀ ápùrà mi wà mi wò fàádá yá àbí ibi ìbádò rúgbì ilé ọkọ̀ mi apákànfẹ́ kan apákànfẹ́ mi ni mo fi họ́ yìí apákànfẹ́ o mo fi họ́ yìí kó o lè mọ̀ pé mo nífẹ̀ẹ́ ara mi jù ọ lọ وبعد محبتي تأتيك مكرا وبعد محبتي تأتيك مكرا Báwo jẹ́wọ́ tó fọ́ bẹ́ẹ̀ fẹ́yàwó lé mi, wà láyé tó máa gbójú ìfẹ̀wá tó bá sí túwò. Ètè lọ bàbá. Bàbá tó máa bàdé tàbí kàmájọ́. Wàbá tó máa bàdé tàbí kàmájọ́. Ká kí àfọ́ àlùkún ìpè wọ́n kórìí àkọ́kọ́ wọ́n sẹ́kùn ẹlẹ́yọkàn bó ti máa bá pò wẹ́rẹ́wẹ́rẹ́ nù wọ́n bá tẹ́kẹ́ ni ó wọ́n jọ máa pò wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ṣẹ́gun ti wọn ọmọ púpù bàbá ló méjì nígbàtí ìgbò ló méjì tèèrè amàrírẹ́ o wọ́n fi méjì náà lọ̀ká báwù wọ́n ni alìsàn láyé ìlúkù halawata láyé ilẹ̀ ìdá àtàzọ́wọ́dà fìmẹ̀dẹ́yìn mínà nífọ́wàá

تزوجوا سنتين لفروس جهلي تزوجوا سنتين تزوجت اثنتين لفروس جهلي تزوجت اثنتين لفرج مالي لفرطي لفرطي لفرطي لفرطي جهلي كي يوسن كان لا يتواجه دادا أنا Tazawwajtu snatayni li faruqi jahli تزوجت اثنتين لفرط جهلي بما يشقى به زوج سنتين بما يشقى به زوج سنتين بما يشقى به زوج سنتين نعم. بما يشقى به زوج سنتين فقلت أسير بينهما خروفا فقلت أسير بينهما خروفا نعم بين أكرمنا جدين أنعم بين أكرمنا جتين أنعم بين أكرمنا جتين أكرمنا جتين أنعم بين أكرمنا جتين أتنوات البعض فصرت كنعجة تبهي وتمسي فصرت كنعجة Kànájà kànájà tí túbí ṣìí wà túnmù tó ṣe tó ṣe túbí àwọ̀sánà túbí ṣìí wà túnmù sí wà túnmù sí. Pàṣírìtù kànájà tí túbí ṣìí wà túnmù sí. Pàṣírìtù kànájà tí túbí wà túnmù sí. Túdá wà lù bẹ́ẹ̀ nà àbàdí bí bàtẹ́ ní. تداول بين أخبث زيبتين تداول بين أخبث زينتين زيبتين زيبتين آه. تداول بين أخبث كيلو دفع رضا هذه يعيج سخط هذه رضا هذه يعيج السخط هذه فما رب من إحدى السخطتين فما أرى من إحدى السقطتين فما أرى من إحدى السقطتين فما أرى من إحدى السقطتين وألقى في المعيشة كل بر وألقى في المعيشة كل بر كذاك الضر بين الضرتين كذاك الضر بين الضرتين الضرتين كذاك الضر بين الضرتين كذا كذا الضر بين الضرتين قد بهذه ليلة ولتلك أخرى بهذه ليلة ولتلك أخرى كتاب دائم في الليلتين حساب دائم في الليلتين حساب دائم في الليلتين حساب دائم في الليلتين إذا رأمي فإن ترضى أن تعيش Mọ̀gbẹ́sàjà jùlọ, kọmọ bá ìgbẹ̀yìn àníjẹ̀ tó ọwọ́ bẹ̀rẹ̀. Lábúwà ló gbé ní tàtà wọ́n ti rùsùn ẹ má fẹ́ gbádùn ayé àkólóbìn méjì mo bá lọ fẹ́yàwó fúnyàwó mi lìfáàtì járí àti òpòrò lóhun òun kàn gbọ́ bá òun sì mú bẹ́ẹ̀ òun wá fẹ́yàwó méjì àṣẹ orí burúkú ni ẹ ń bá níyàwó méjì máa ṣe òun sọ bá jẹ́ ọlẹ́mì tí mọ̀dẹ̀ gbé lọ bẹ̀ fàkúltù mo ń sọ lẹ́mì ara ìgbẹ́ àtírù kọ̀rú fáńtì ìnáàmù bẹ́ẹ̀nà akírọ́mì náà jàdẹ́ ilé emi mi ni wípé tí ó bá sọ pé yàwó méjì ìgbádùn òótọ́ o bíkọ́ tí èyàn bá wo òbú kọ́ ń gbà ń jà sí ni ọmọ ìjà o gbogbo ẹ̀mí mi pé mà gbádùn bí àgbò tí ń ta o tí ń bẹ láàrin méjì ó ní ṣùgbọ́n gbà tó ń karabọ̀ tán ló ń bá rí wípé ha fàṣírtù kà ní àjà tí túbí ìwà tún sí o bá dàbí ẹyí ògóngò tí èdí ilé dára rẹ̀ lẹ̀ lọ́wọ́ ọ̀yà bọ́ bá ti dàárọ̀ àbọ̀bá daré láyé láàrin àwọn oní ti ń sẹ́mi ń sẹ́mi tí ó ń lè sí ilé tán tùdáwọ́lù bẹ́yìn àpáṣìdí ìgbàtẹ̀yìn tó sàgbàkó láàrin ògbó òkú ìgò owó méjì tẹ́lẹ̀ bá mẹ́ tẹ́lẹ̀ ilé ìlú òkùnlé ókè ní ìwà rí imú mímọ́ mọ́ ní ní tí mo lè fi àwọn ìyàwó tóun tó lè fi ẹ wéré torí pé rígbọ̀ hàní tí n bá ti ń sáré pé mo fẹ́ yọ ilé ìlú yóò hajjí jù súpọ̀ hàní o ní ó tó dáì ìlú ilé ìlú ẹ̀lẹ̀ ọ̀dà múbìnú ẹ̀ẹ̀mọ̀ pé ẹ̀ẹ̀ẹ́ tí ń bá ti wáyọ̀ fèrè èyí tó kó sínú ìdìbò lẹ́yìn fọ́nà àárọ̀ mi nígbà sọ̀tọ̀ lẹ́yìn àtọ̀sáàtòrú ìwà bọ́ níbi ikán méjèèjì ọmọ bínú sí mi wà á ń fọ́ ọ̀fin mà yíṣẹ́ ti kún làbúrì gbogbo ìgbà tí mo bá ní mọ̀ ń tẹ́lì ìnira mọ̀ nǹkan fàmá kàdákà gbúrù bẹ́yìn àbọ̀rọ̀ tẹ́yìn gbogbo ìyàwó kan ẹ̀yà fọ́ọ̀mù ẹgbẹ́ ní méjì o torí gbogbo ìgbà wàhálà ìdààmú lẹ́mọ̀ rí láàárín olórogún méjì kèétò àà ó lè tó tẹ̀wà búmbẹ̀ lè ha rí lẹ́ìlà tó wọ́n tún ní àṣẹ déédé tó abálà pín òwe lè ìdélé eléyìí oní òmì òwe lè tẹ́ bá ti wá wà lọ́dún eléyìí èébú nira yìí ẹ̀ẹ́sùn lọ fún èébú ni ọ̀rọ̀ dí ní dáìmọ́ ti lẹ́ìlà tẹ́yìnì gbogbo ọgbà tó rù bá ń kẹ́ nìkan ọ̀kan èébú ẹni kéjì ilò owó fi sùn gbogbo ń bá wá fẹ́ gbádùn ayé rẹ̀ gbogbo ń bá fẹ́ gbádùn ayé rẹ̀ tó sì fẹ́ jẹ́ ìyà àpẹẹlẹ́ àkọ́yà ah, jẹ́ oúnjàwó kan tàbí kọ́mọ̀

mọ́tò fọ́nbà ń sọ pé haddatana kùtẹ́ibà kọ́lá haddatana lẹ́yìn alìbìnà bí mo lẹ́yìn ká ànìlì mísúwà ìdùn mákọ́rọ́mà rọ́bì yàlọ́wọ́ dára nà rọ́ onísẹ̀mí ìtumọ̀ sàfọ́lá yẹ kúrò owó alìmínbà ìnàbẹ́ni ìṣàkùn gírọ̀dá ìṣàdàmú fi àyúkìrù ìbẹ́tọ̀ àlíyàn àbí ìtọ́lì sálà àádán ثم لا آذن ثم لا آذن إلا أن يريد ابن أبي طالب أن يطلق ابنتي وينشأ ابنته فإنها بضعة مني يريبني ما أرابها ويؤذيني ما آذاه صلى الله عليه وسلم Imam هو أبو wọ́n ní àfá àwọn àgbà Kùtẹ́ibà ní sọ́bà wọn àfá Kùtẹ́ibà ó ní àfá àtàwọn àgbà náà tọ́jẹ́ lẹ́ìtù ó

kọ́dá lórí yẹ́kẹ́yẹ́kẹ́ àríwọ̀ sallallahu alaihi wasallam ó ní àwọn tí wọ́n jẹ́ fámílì ìṣáàkínú mùgbíràn wọ́n wá bá mi láwọn àgbààgbà wọn àwọn ohun náà sì ni nígbọ́nà náà àwọn náà ni al-Harith ibn Hisham ibn Mughira Salama ibn Hisham ibn Mughira a tún lè mú màtíṣọ̀ dáàbò mi sí mọ̀mọ́ àwọn ní àmáàmù ọmọbìnrin tí wọ́n fẹ́kọ́ lọ́pọ̀ yìí tó bàbá rẹ̀ ti fúta bàbá rẹ̀ àbọ̀ wọ́n mọ̀ wà rọ́bá mi lẹ́mọ̀ ni o wọ́n náà wá gbọ́ yọ̀ǹda lọ́wọ́ mi kí n jẹ́ kí á lè ọ̀fẹ́ ọmọ àwọn lé ọmọ mi ti ṣe Fátímà mọ́ wọ́n sọ fún pẹ̀lú mùsùlùmí lórí mímbà ìbáyìí sálà ààzàn ní ọ̀yọ̀ǹda wọ́n súnmọ̀lá ààzàn mo sọ alẹ́mì ànàmì ìyọ̀ǹda kí á lè ọ̀fẹ́ ọmọ wọn yẹ lérí ọmọ mi tú fún mọ́lẹ̀ ireland àti sọ ilé ìkẹta àníwọ̀ tó sọ àní ìyọ̀ǹda kíta ní o kí a lè ọ̀fẹ́ ọmọ wọn yẹ lórí ọmọ mi torí pé ọmọ mi tí ṣe fásímà yìí fa iná àbágọ́ àtùmí ni dídíù ohun ní ní ta láti 3 to 9 sí 10 nìlú

gbogbo tó lè mú doríkodò lé kan yóò mẹ́mẹ́ náà doríkodò lé tọba dé bá àhà wàyí òdí ni ma àdára gbogbo tó bá kó ìnira bá lé kan ará ọmọ yìí àti náà lé fúdí èyí ìgbà àwọn ọ̀dẹ́ ọ̀rọ̀ láìlé yóò kí lẹ bá bínú bẹ̀ wọ́n ní ànàbí ní kí sọ̀rọ̀ ìyàwó lórí ẹni wọ́n lé mẹ́wàá mọ́kànlá ṣe wọ́n sọ pé kí wọ́n fẹ́yàwó lé ọmọ àwọn aníwẹ̀ṣẹ́ sùúrù ìgbà àwọn ẹ̀kọ́ tí bá ní ọ̀rọ̀ ẹ̀kọ́ tí ẹ ń fẹ́ fẹ́yàwó lè ta ni alì àwọn wo ni wọ́n wá láti wá gbàyọ̀ǹda kí jẹ́ ló fà tí wọ́n fi wá gbàyọ̀ǹda àwọn ará àdílé àbújáhálì tọ́bà nàbí sọ̀tà fún okú gbogbo sọ́lọ̀ ìmú ọlọ̀ tí ó ti bá níbájé tàwà lẹni tí tí ó lọ sí kéjọ ọmọ nẹ́bì lẹ́ẹ̀dẹ̀ alì òun ni ọmọ àbújá alì bọ̀síjọ́nà náà tí kó ti gbàfúlámù sí ìsìlámù wà kọ́pà rẹ̀ no àárùn àbáyì bá kí sí àkọ́bí ẹ̀sẹ́bí òlélẹ̀ ọlọ́dúndákùnjọ́ àwọn oore táà lè gúntán ọmọ pọ̀lọ́dọ̀ rẹ̀ sí wa ohun kéèyàn ọ̀kọ́kọ́ pọ̀lọ̀ àwọn òbí tẹ́lò rí máa dọ́ ọgbójú nígbẹ̀yàn dáyé wáyé èyí olúgbẹ̀dàn gbogbo èébú tí máa ń bẹ̀lára àwọn òbí ní ma ń sẹ́kù lórí ọmọ jẹmọ́ bẹ́ẹ̀ sì lè dákejì náà èyí ń ronú wípé kí lèyàn lè sí ilẹ̀ fọ́mọ èèyàn náà làkáyè mi gbé wá pé tí wọ́n bá fi ilẹ̀ fọ́ pọ̀ lẹ́ fún ọmọ èèyàn ó yẹ kí wọ́n ní fọ́kànlá ìṣẹ́ ọba lọ́dán mọ bá ilẹ̀ lọ́wọ́ ọmọ àwọn bàbá ìdẹ́ ṣèwàlá ṣèwàlá ṣèwàlá láyé àwọn àwọn obìnrin kẹ́lẹ̀ fọmọ wọ́n ti lẹ̀lẹ́ ṣe wọ́n jọ́ gbójogun rẹ̀ mo tún wò pé tí bá ti lè fi lílẹ̀ fọmọ ó ti dá o àìmọye ilé tí ó ń léyàwó ní àmọ́bóde tẹ́bí ti kọ́kọ́ tí ó ti lẹ̀ pupa tí ó ti ṣe nǹkan mí tí pé lẹ́nu òtù wúlò asọ́nkọ́ lójú ayé èèyàn jẹ́ni òtí wọ̀ mímọ̀ ní aṣọ rẹ̀ wọ́n ní eré ìtìdí àwọn 1977 lẹ́lórí tàbí àwọn ìjàpá jẹ́nà náà ọmọ orí ọ̀bàjọ́ fún ẹni ìsìn fàhàdá ni rọ́pì ìlàsọ́pì káà ọlọ́pàá darí ọpọlọ mi lọ sínú sọ́fìlì káàkì wípé téèyàn bá fẹ́ fi ogún tó pọ̀ sílẹ̀ fọ́mà nínú gbogbo àti ìsáfún lónìí o náà ni ìwà rí kéèyàn jẹ́ ni ọlọ́run wọ́n lọ́ọ̀hí ọlọ́run ó mójútó nǹkan yí lójú yí lóòrùn oṣù lẹ́yìn yìí

tó bá di pé gbogbo lè ìbá owó tán káwọn èèyàn bá débẹ̀ wọ́n tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ tí wọ́n èrí owó ń bá wà ibi bàbá owó sì tẹ̀lé adé àti adé láyé àgbọ̀n mọ́mù fún òǹkàrẹ̀ gbà tí ó sì mẹ́mà ẹwà wò ní àjí kíra jọ́ táyé lẹ́sì ẹgbọ̀n mọ́ kàtọ́lẹ̀ fún àmà mi ọkọ̀ ní mo fẹ́ sílẹ̀ wọn ah, ẹgbẹ́ ni ọlọ́m ijó ò lè ṣe tọ́ ọ̀pẹ̀ fún oúnjẹ sọ́mà rẹ̀ mọ́ gbogbo ẹ bá fi nǹkan rẹ̀ lẹ̀ tó gbogbo ẹlẹ̀ tó fi wà rẹ̀ olófinú kí alẹ́ fàmà o kọ́rẹ̀ wọn mọ́pẹ̀ kọ́rọ̀ téèyàn bá ṣe wàhálà tí ó jẹ́ pé wàhálà rẹ̀ ní wípé ìfáfẹ́ pàdé ọlọ́run lẹ́n tí ó máa dé iyọ̀ mọ́kínú tí ó máa fọ́ epo mọ́yọ̀ tí ó máa fọ́yọ̀ mẹ́po inú ọ̀wà ní ó nílẹ̀ ọdún kú rẹ̀ inú òjò onílé inú òjò ọláṣọ ní òjò ọlọ́kọ̀ ọwọ́ àrídàdà gbé

nítorí pé ọmọ àlì ń bẹ́ lè tèmi torí pé látẹ̀kì tẹ́míù bíntù rọ̀súlì láì wà bíntù àdúwì láì fi màkáni wáhìdín abadan ríwáyà kan wọ́n bá látẹ̀kì tẹ́míù bíntù rọ̀súlì láì wà bíntù àdúwì láì màkánan واحدا ابدا روايه كوابه لا تجتمع بنت رسول الله وبنت عدو الله عند رجل واحد ابدا lọ́yà mi fọ́nà nítorí wípé ọmọ ọ̀tá ọlọ́run àti ọmọ ọ̀rí ọlọ́run wo lójọjọ́ ìyàwó ọkọ kanáà lẹ́rẹ̀ kankanáà jẹmọ́ ẹjẹ́ ọmọ wọ́n bí bá ní fọ́lé wá mọ́ sáájú kó tó ti pé àwọn ọ̀dẹ́ fọ́lé yìí ya mo fẹ́ fẹ́yàwó na.

mẹ́rin láti mú àkọ́sọ̀ rẹ̀ Àbújá ní ọ̀tàrà ti wá sọ wípé bàbá ìyàwó tá bá ti fọmọ lọ́kọ kèé ní àjúwọ́ ti àtà o, iná àlọ́pàá tó jẹ́ pé bẹ́ẹ̀yàn bá ń lù kò

má kéré mi ti ní èkó láyé má sì ta mí ló sì ẹni ọlọ́run bá fọ́ sí ta gbogbo tọ́lọ ń dá ní ọmọ fìyà jẹ́ direct sí ń dàrẹ afọ́nàmọ́sẹ̀ tó sọ wọ́n fẹ́ fẹ́ yàwó lé ọmọ nẹ́bí àwọn ará ilé ìyàwó wá kóra wọn wá wọ́n náà wá gbọ́yọ̀dá tí ẹ mọ̀ pé nǹkan hmm. ah, jù nǹkan lọ́nu Bẹ̀rẹ̀ náà kò kíyà. Mọ́ fẹ́ fọ́mọ̀ bẹ̀rẹ̀ ní ìgbà kan. Kí káńtà rẹ̀ lọ lómi padà àbádán? Dúọ́mítà fẹ́ẹ̀sì mo ti padà. Ìdí rẹ̀ ìdá ń wínú. Bẹ̀rẹ̀ bẹ̀, ìdá ń sọ́nù. Ẹwà wọn bàbá wa bí ẹ ti wá mú sáwúrì rẹ̀ wá. Wọ́n ní bọ́mọ bá ti rí. Hmm. Ah, Ọlọ́run jẹ́ á tóbi. Kí wọ́n lè tànà ọmọ wa ní nílá àṣẹ gbogbo tó bá tó tààrẹ tó kéré jáde ni yóò tó mẹ́jọ náà hmm. ah, tó bá jẹ́ pé tó rẹ̀rẹ̀ ni ó fi tọrọ owó in tọrọ owó owó àlálì tí n bá ní tán jẹ́ ní sọ́rọ̀ méje ní sọ́kàn àwọn tí èyàn tí ẹ̀ máa bá gbáyé tí èyàn ìgbàgbé pólòsì lọ àwọn kájọ gbáyé máa àwọn tí a máa dáyàn fọ́mọ̀ dúkìá ọ̀rẹ́ mi gbọ́n mú tó bá wọ́ àwọn kájọ gbáyé máa ó kẹ́lùkọ́ ọ̀tọ̀rọ̀ ti ẹ̀mí o bèrèbè ojú ọmọ tí ní ọ̀rọ̀ tí àhùnmí náà dáhùn ẹ̀nà ọlọ́run lójò pé yìí sì pẹ̀lú jẹ́rì ìtàjì kí ìdàjá kí ìdàmìnà ìdàjá kí àjọ́ lọ́bẹ̀rẹ̀ kánò ìdàjá tó bẹ̀rẹ̀ lọ́bẹ̀rẹ̀ kánò Ẹyọ, ẹyọ, ọ̀rọ̀ tí àbẹ́bẹ̀ ọbẹ̀rẹ̀ ìdájọ́. Ìwọ náà lọ bẹ́ títajú lọ́bẹ̀rẹ̀ ìdájọ́. ájíjọ́ ah, Ọlọ́run kàǹkà wà. Ah, ọlọ́run dákùn kàǹkà wà. Ìyí tí ọlọ́run sì fi máa èèyàn ní kẹ́yìn béèyàn bá ti súnmọ́ gbogbo tọ́lọ̀ dáyọ́ ma bẹ̀rù ẹ̀ man aslaha ma bainahu wa baina Allah aslaha Allah ma baina wa baina an-nas ẹ bá ń tún àyíwà tọ́lọ̀ ń ṣe gbogbo èèyàn náà kọ̀tẹ́ tí ó rí fi nù wọn wa man aslaha sariratahu aslaha Allah wala niyyata ẹni kó ní túkọ̀rọ̀ rẹ̀ ṣe kọ́lọ̀ ọwọ́ adójú sí gbangba náà wọ̀mìnì sẹ́mà bí ọmọ ìyà àkìrẹ́kì kàfáwù lọ́wọ́ amúrọ̀dùnìyà wà àtàràtì gbogbo ẹni tó bá jẹ́ sáàrì kí àmọ́ lọ bá bàrà jùlẹ́ ní rẹ̀ ọlọ́wọ́ sì rọ ayé ìfún àrìkàmọ́tò ní bọ́ ọlọ́njọ́ ọlọ́ndàkùn ó ń ṣe ọlọ́wọ́n dá wọn lóhùn pé ẹfẹ́ra yí balẹ̀ o ọmọ ọ̀tá ọlọ́run àti ọmọ náà nínú ilé kẹ̀kẹ́ náà

ní àwọn ẹ̀rùn àti kàràbáìjà náà wà láì ẹbá rú wọn kẹ́ẹ̀kí ló ẹmẹ́jì owó ṣe mí o bẹ̀rẹ̀ ìwé àwọn ẹlẹ́rọ lè bí náà àwọn ẹlẹ́yìí wọ́n rí kẹkẹ rọ̀ máa àdìkàmọ́yàn rọ̀ bẹ́ẹ̀ bá rọ̀ jẹjẹ́ bá jẹjẹ́ jẹ́ bá wọlé jẹ́ lọ sàlọ̀ làbí ẹ lọ sí wọ́n ẹgbọ́n jẹ owó tó dé ẹmẹ́kọ́ oúnjẹ jẹ bí o ìmọ́ ní ìbí ò tó jí bèèrè mẹ́ o ojúkẹnu ojúkẹjì alẹ́bìsọ̀ lọ́lọ́ àríwọ̀sẹ́lẹ́mẹ̀ nígbà ìmù yẹn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bádà fati Mẹ́kà tí a bá ti mú bádà fati Mẹ́kà bí ìmẹ̀lì tààrí kọ́ ní ùsí bá ti fáti mẹ́tù wàkútá ìdí bí ummi ha súnmà bí àfọwàtí ha ìyá láti máa bá pa ìròyìn rẹ tí wà láàbádé ní táìmù nítorí pé ìyá ti kú ti pẹ́ gbogbo àti tàìmù ní táìmù yẹn ó nìkan lókùn fàìnàlì annabi wọ́n sọ pé tẹ́ ẹ̀mọ̀ pé ìbànújẹ́ rẹ̀ ìbànújẹ́ mi ni ìbànújẹ́ mi ìbànújẹ́ rẹ̀ ni ìwọ̀n gbá o àṣẹ ẹ̀tọ́ lélẹ̀ fún gbogbo bàbá obìnrin kó máa kẹta fọ́mọ rẹ̀ nígbàtí wọ́n Bukhari fẹ́ bá wà bá lórí hadithi ó ní báábù zabi rọjúlì ánìbì mẹ́tì yìí fi lè bọ́ ìrọ̀tí wọ́lẹ̀ ìǹsọ́ ẹwù tó kún ẹwù wọ́lẹ̀ ìǹsọ́ òun kọ́ ni kí ayé ọ̀fẹ́ ni yóò tó pé mùsùlùmí ni kí wá lóòkó obìnrin apákan ní Juwairiyya ni wọ́n wọ́lẹ̀ ashar apákan ní hamfáwù ni apákan ní haifáwù ni apákan ní jurhama ni apákan ní jẹ̀mílà ni apákan ní àwòrọ́wù ni ó wà lóòjú bá náà lọ ṣùgbọ́n mi padà lè kéw sọ́gbà jílé pé èwo ni kémi ò mú wọ́n ni mú káàlọ́ padà wá ọmọbìnrin yìí kò jẹ́ jẹ́ máa anábì ní sọ̀rọ̀ ẹ̀mí àti òsùn ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ alì ọbàjáwọ́ jẹ̀mọ́ irú ànáwò lè mi sí bàbá ìyàwó mi kí n bá rí wípé mọ́ fẹ́ tí ó ah, ọmọ tó lọ ó ní ah, Zainab àtọmọ ọdún mẹ́ta àbọ̀lú bí ákùrántà ọmọ awúsá ni tí ń ka fóònù kùrán ìsẹ́yìn eh, mọ́lọ́n ni àwọn bàbá rẹ̀ wọ́n ni ó jí bàbá bàbá ti agbé ìtàn ọ̀parẹ́ ó ní sáàtù ẹ̀ṣí àti ẹlẹ́jọ́ ẹ̀rọ̀mọ̀rọ̀ láti jẹ́ àmà ẹjọ́ rẹ̀ ó mú bí omi dákùn wà láàrin ọmọ iná ìyàwó rẹ̀ mọ̀tẹ̀ yìí bàbá náà tẹ́lẹ̀ ni ó yọ́mà sọ báhùn ìmọ̀wádé awárínà wọ́n mímà wọ́n ni ẹ̀kẹ́ ẹ̀kẹ́ ẹ̀dú bí àpadà wọ́n ni tàpàdà sí wọ́n ni mínú sọ ìsìn nàbí aláyùzáwàjà aláàbà náà sì rí nínú àwọn tọ́lọ̀ tó fi sànàbí lẹ́sà ni pé ẹ ń bá ti fọ́mọbìnrin ànàbí kò lè fẹ́yàwó lé Ẹgbẹ́ ti gẹ́ni o? ẹ ń bá di kí ọmọ ìnábì jẹ́ kò lè fẹ́ ìyàwó lé lára ń tọ́lọ̀ ìfànàbì lẹ́sà ni ọ̀dà sọ́lẹ̀ wà ní ọmọjẹ̀mú gbà náà èdè ìsànàbì ọlọ́dà ìgbìgbà ni á àbúmú sákàtìdé ni wọ́n ní tó wá gbébà ní èmi náà gbọ́ ibi àdíìsì ọmọ mi gbogbo ẹjọ́ bà fọ́mà mi ó bẹ̀rẹ̀ kò ní ìfẹ́yàwó lé àwọn èyí lè kọ́wọ́ jù sí èyàn yóò sì máa fàdúwà sí àwọn àgbàlagbà wọ́n ní làṣẹ́ ìtìpọ̀ wọ́n ní gbàwèrè gbàwèrè lọ́jà fi kún sígbà mọ́ra gẹ́tọ́ 50,000 tẹ́mi náà dá 150,000 lé ẹn tó fẹ́ra náà ó náà pè 2,000 àṣẹ́ mẹ́ndẹ́ pé ní àà ṣẹ́ ìwọ́n tẹ́ so ó fi wèrè lọ gbáwèrè èmi náà lẹ́mì náà gbáwèrè bẹ́ẹ̀ni àti ẹjẹ́ sọ́bì ìyẹn sọ́bẹ̀ ní ọsọ́bẹ̀ ìlànìwò tàbí lọ́jà gbáwèrè gbáwèrè lọ́jà sí gíní o ṣùgbọ́n bá wá sàdéhùn tí ó bá múṣẹ olọ́dáràn àwambọ̀ wọ́n ní gbogbo tẹ wá ń wí agbọ́bẹ́ agbẹ́bẹ́sọ̀ wá nílùú ìyàwó kan lọ wọ́n ní sáwọn ọmọ ọ̀dọ́ ọlọ́run ló kójọ wọ́n nínú wọ́n ní àdúsàfẹ́lá tá ní kọ́ìrù àdínsín wà àníísín tí ó bá ní èèyàn lẹ́n tí èèyàn bá mẹjú nígbà ṣòro ta ló pọ̀ nẹ́bì wíwà nẹ́bì gangan pẹ̀láwọn ìyàwó ti ẹ̀ ó ti sọ́ọ̀kù gbogbo pọ́rẹ́mù tí ẹ lè máa kàn kí lẹ̀ yí wa já hadith umu mumini aisha ta rabi allah min rọha ima bọ́lá sọ́sọ́ kí tó jẹ́ tú ilé tí ma ti tukí sọ mẹ́tì ilé ìyàwó aisha ni bẹ́ni àti ìsọ́rọ̀ ìyàwó aisha ni ṣe rí tí wọ́n bá ń pariwo lé olóògùn kò sí bí ó dùn tó ah ìyàwọ́jà ìyá rẹ̀ o ọ̀rọ̀ tí ìfẹ́ ọlọ́pàá jọ méjì náà lọ sàwọ́ ọkùnrin ọkùnrin tó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ júra rẹ̀ lọ obìnrin kan ní án ní àwọn ọkùnrin rẹ̀ nísì máa rí bẹ̀ ṣe tó sọ bẹ̀rẹ̀bẹ̀ mẹ́rin láwọn ọkùnrin bẹ̀rẹ̀bẹ̀ méjì ni á méjèèjì wa sì lẹ́ni rẹ̀ ìran àkọ́kọ́ na ọkùnrin tí ó nífẹ́ ìyàwó wọn jùra wọn lọ wọ́n ní ìyàwó kan lọ àwọn ọkùnrin rẹ̀ ni wọ́n ìran ọkùnrin kejì àwọn ní ó nífẹ́ ara wọn jùyàwó wọn lọ ìyàwó kan lọ ẹni rẹ̀ nàánà wọ́n kan lọ láàmà pè ní agbádá abóyẹ láàmà pè ní abó ègbò táìmù tí ó lú èdí ìtò mọ̀ pọ́ mọ́ máa rírí ohun tí ìsọ́lá ìkìlẹ̀ ní bèrèbè bèrèbè tó ní tó tí ìsọ́lá ìkìlẹ̀ tí a bá ní ilé kan ló láyé bí ilé tó bí ti pé méjì mẹ́ta mẹ́rin ṣé ẹ̀mọ́ orí táà máa fọ́ fún ọkùnrin tí ń pè ní àbúmọ́rí ọmọ ẹ̀rí rẹ̀ yìí òjì oníkẹta ẹ̀sọ́ mú pé wà nílẹ̀ ìpìlà ẹ̀tẹ̀rí ìlàrí àrùkáàrí wà nílẹ̀ ìpìlà ẹ̀tẹ̀rí ìlàrí àrùkáàrí wà nílẹ̀ ìpìlà ẹ̀tẹ̀rí ìlàrí àrùkáàrí irú orí máa tó wájẹ́ sẹ́yìn láti kọ́ àẹ̀tù nítorí wípé ní sẹ́yìn bẹ́ẹ̀ bá jọ́gọ́rùn bẹ́ẹ̀ 99 sẹ́yìn ní ìtọ́lọ́gbáwá والبيت لا يستوي لا يستوي إلا بأركاني والبيت لا يستوي إلا بأركاني Ìyàwó ìṣà ìrìn lọ́dẹ́ ọ̀pọ̀, a ń tẹ́sọ̀ lọ́pọ̀ àlọ̀fẹ́lá, ìyàwó ẹ̀ lórí, wọ́n èé ṣe ẹjọ́ kẹ, wọ́n èé ṣe méjì, wọ́n èé ṣe mẹ́ta, wọ́n èé ṣe mẹ́rin. Ah, bẹ̀rẹ̀ lẹ́yìn, inú yóò dùn, yóò dùn máa lékún dúdùn nítorí wípé ẹgbójúmọ́ ti jà lẹ́bí. Sọ́lọ́lá, mẹ́rin ni bàbẹ́lẹ̀ rà yìí ní? Ẹ́? Méjì. Méjì jíri. Wàlì bẹ́yí tó láyẹ̀ sẹ̀wí ìlàmì ọ̀gáni. Wàlì bẹ́yí tó láyẹ̀ sẹ̀wí ìlàmì ọ̀gáni. Àbúmú sáńbọ́ mẹ́ta ẹ̀bá lẹ́yìn náà ló tún tẹ́lá wọn yìí bàbá ń jẹ́rì wọ́n bí owó ní bẹ̀rẹ̀ rí o wà ní báyìí kù láyẹ̀ ẹ̀sẹ̀wí ilá mi àrọ́gá ní wà ní báyìí kù láyẹ̀ ẹ̀sẹ̀wí ilá mi àrọ́gá ní ìyàwó ìṣẹ̀yàn tẹ́tọ̀ báyìí inna àjúwájẹ̀ nàbí yìí sáàmì Ẹ̀rù máa ń bà mí tí bá ti wà wájú àwọn àfáládé ìsìn ni ó. Iná ní sáà sàràsánlá kúnnà ṣìgbẹ́yìn. Ìyá wá ní ẹjí wa mélòó, a ní méjì. Wọ́n ní kìláàtí ń gbọ́, a ní ọ̀rọ̀ kèé tọ́ràn. Kìláàtí ń gbọ́ ọ̀rọ̀ làwọn fi ti ti ágbọ́ kèé tọ́ràn. Ọlọ́ràn ló ń fi ń gbọ́, ìrọ̀rùn, ọ̀rọ̀ lá fi ń gbọ́. Ìyàwó Aisha ni, àwọn àyàwó ànàbì nínú orí ànàbì kúnnà ìzẹ́yìn fashion méjì ní á ah. fashion mélòó fashion méjì nílé tàrí àjẹ́gbẹ́ àádá amúrún fìtìríjún samawijun tọ́bìríjún hmm. àwọn obìnrin táwọn ilé àdúgbì tàbí ẹ̀wà ìjẹ́bìjẹ́ mélòó ni a fashion mélòó ni a ó fashion méjì Hizmun fashion kan bẹ́ẹ̀

lára àwọn tí ó bẹ pẹ̀lú wọn olú juwẹ̀ríyà bíntù Harith olúmù Habiba bíntù Abi Sufyan nínú wọn òun náà ni ìyàwó Zainab bíntù Jahsh nínú ìyàwó Maimuna náà wà mẹ́ fọwọ́kù ìyàwó Zainab bíntù Khuzaima alansoriya umuli matakin àwọn òsì ń bẹ torí wọ́n ti kú ń gbà yẹn nígbàtí àkútán lànàbí ìfẹ́ òun sáramá yàrá wọn lànàbí ti jẹ yà sáramá ti Ṣébẹ̀ ni bèèrè. Bèèrè ẹ̀dá o. Bàbá ààyè, mélòó ni àwọn ìyá wa pín sínú ilé o? Jẹ́mẹ́ ẹ̀dọ́ o, ṣé ọ̀nà pé ìyàwó ìṣà ní sọ́rọ̀ yìí? yẹn, wọ́n láwọn pé méjì, mo tún wá fẹ́ wá. jẹ́ méjì náà? Kò tún ara wọn nínú wọn náà o. kílẹ̀ rí wa àní kílẹ̀ rí wa jẹ́ àti sinan ìtọ́jú sọ́hìn bin àríkì umu ni mùmìnì Aisha tàbí ọdí ọlọ́ta náà rọ́ra ìyá wa Aisha wọ́n kọ̀ọ̀sán jọ́kan wọ́n wá ń sọ fún ànàbí wípé ya Rasulullah kàfáàkà fi sọ fi ya anna kada wa kada ah ànàbí wallahi nínú àwọn tí mo máa ń fẹ́ kọ́ wà pẹ̀lú rẹ̀ jù tó tó ya sọ fi sí in tí mo sì máa ń wò ní pé kó ṣe rí pẹkútù yẹn ọmọ ń fi ìsì ẹgbẹ́ rẹ̀ ah, ah, ah. àlọ́sí nílà ọdí kúrú ti kẹ́lé màdání lọ́wọ́ mú sì jáde bí máa ń lè bá sí ìlàmọ́sà o rẹ́jà ọrọ̀ tó sọ ìtórí o ọwọ́ mú ní wọ́ ṣe bó ń jẹ ti kó sínú nǹkan mi o níbi sọ́rọ̀ ipò òde tó le dé tí wọ́n bá pò mọ́ mi òkun omi òkun ó ooo àwọn ọmọ kí wọ́n ní tí máa tẹ̀lẹ̀ Jamaa ẹbá ń sọ fọ́kọ̀ ìyàwó ọlọ́jọ́ ò lè mẹ́gbà lọ tí yóò lórí ni N'o àwọn tó fẹ́ nẹ́jà àwọn yẹn gbébọ́ mú wáyé àwọn táwà so so so

yàrá ìyàwó ìṣẹ̀lì tí máa dọ́dọ̀ àwọn tó bá rí bẹ́ẹ̀ ọmọ sálámà gbogbo òkú balọba ẹ̀yìn náà ni ẹ́ ti ní fashion ti wa ẹ mẹ́jẹ̀ wọ́n náà àmẹ́lẹ́ o ẹ wá lọ bá sọpá nẹ́bí ìdájárọ̀ ilẹ̀ ìgbà bá sì kò bá ti tó tọ́jọ́ ìgbà tó tọ́jọ́ ìgbà ti wà lọ́dọ̀ yìí kẹ́lú mìírí ليكلم الناس أن من أراد أن يوجد صفا هدية فليودها إليه حيث كان من بيوت نسائه فما بيقول النبي منك

kọmọ ìjátọ̀dọ̀ rẹ̀ ní tí àwọn fẹ́ ní ìsìn afẹ́fẹ́ ogorí nígbà nílọ kọlọmọ bá ti sọ fáwọn èèyàn ẹgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àjẹ́dì ní nǹkan kọmọ ọgbọ́mi àtẹ́yàyè ti bá wà kọmọ ìgbónìgbà ti bá wà ní ìyàwó ìṣàwọ́ wà ní ànàbí ò sọ kàkà ìgbà tí a jẹ́ wọ́n mímọ̀ àjá ara kí ni wọ́n sọ fún wọn wà mọ́ ìmá ń kàlámà ní ìṣe àdàbí ọba tó kankan wọ́n ni wà ìdájọ́rọ̀ ilẹ̀ kẹndìmí àgbàníṣẹ́ àwọn náà fẹ́rù tẹ́ ìṣàǹṣe tọ́jú ti tọ́rọ mọ́ ti gbé kí kọjú kan tọ́nu ẹ̀tọ́ bá jọ́rọ̀ ó tún lẹ́lẹ́ẹ̀kejì ó tún sọ́wọ́ sọ́wọ́ nàbí sọ́nà àdàbí sọ́rọ̀ àdé àdàbí ọ̀sọ̀ kẹrìmọ̀ nígbà ọ̀dẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún ní kọ́kọ́ tó bá sọ́ ẹlẹ́ẹ̀kẹta nàbí wà wojú mọ̀ sáramà ànábì ni

ní tí wọ́n yẹjú ilé ní tí ò ní ṣe ń sọ ni tí èèyàn bá ṣe ẹ̀sọ́ gbogbo bá ní ìsàtúnṣe wá ní ìṣe wá nílẹ̀ àká ètò àti àṣọ àwọn ọdún méje tó bá jẹ́ pé wọ́n tẹ́kọ̀ wọ̀ lórí ọ̀nà ìṣẹ̀lẹ̀ ìkọ̀ wá yẹ wọ́n sọ gẹ́bí bá lé ìṣẹ́ ọ̀pọ̀ àbẹ́ ìpàdé rẹ̀ ìbí òsì kí ni o yóò tó mú jáde yóò jama'a kò èyí ẹni kankan àfẹ́síwá mẹ́rin tí ó jẹ yóò tàkókó ẹni ọ̀rọ̀ kan tó lè tú lọ́kọ kò sì tó gbọ́dọ̀ fún jẹ́mọ́ ilé ayé bá dọ tọ́bá kọ tó ń kálukú náà yọ́ ma fi tayé bàbá ọ̀nà

tẹ́ máa fún ní nǹkan láti fi wáyọ̀ ní ọlọ́ tẹ́ máa fún mi lẹ́bùn ẹgbẹ́rún gbogbo ẹ̀mùdẹ́ bá ń gbẹ́bọ̀ gbogbo bí bá ti wà ní ẹmẹ́ gbẹ́wọ́ mọ́jọ jẹ́gbà wọn ẹ̀dàkùn orin kí ọ̀rẹ́ bí nǹkan orin fáyín bara àwọn ẹ̀wọ́ ìgbọ̀ ìgbẹ̀ àdúgbò jẹ́ ó sì ọjà ìyàwó bá ní sọ́nù lẹ́gbẹ́ bá lè rí tẹ́ bá tẹ́kí lè yóò tó ẹ tẹ̀lú wa báyìí ẹ máa sọ̀rọ̀ sí lójú wọlé lójúgbọ́ wa ìyà lẹ́sì òun lọ́lọ́lọ́ sábàbí tí ọkọ fi ega kọ́dọ̀ ọdún márùn lè kí wọ́n máa ń bẹ́ẹ̀lì kejì wí àbùkù lọ́jẹ́ lọ́nà tí wọ́n fẹ́ kí wọ́n tó yìí ọkọ̀ rí ọwà mìírí báyìí ọlọ́run sápò wà máa ń dé ìtẹ́gbẹ́ gbogbo wà náà nù ìmọ̀ ìbá tún lọ́la yé lórí ọlọ́run bá ń tó rẹ ìlú ìbọ̀ àrẹ́bìnrin alẹ́ tó yẹ nígbà tí wọ́n wá rí bá ń pé àlẹ́bìn sọ fún òun sáramà kí èèyàn fáwọn ó ní ha Allahumma inni a'udhu bika min ó ní a'udhu billahi min adhaka ya Rasulullah ọlọ́run lè jẹ́ òun àjẹ́jọ́ ọmọ afárá ni wà nábì o àwọn obìnrin rí nìyẹn ṣùgbọ́n nígbà tí ẹnàbí kúrò lọ́wọ́ náà gbogbo àwọn fáṣẹ̀ yòókù dáwà bá wọn nígbà tí ah, a fẹ́ mo sì ti sàdéhùn pé ní faranímá wọ́n ni à ẹjẹ́ ní tẹ́tọ́ ah, mẹ́rẹ kàrẹ́ tẹ́tẹ́ fátímà ṣe bá ní wọ́n àpásọ̀rọ̀ ti ní ẹbá rẹ̀ tẹ́tẹ́ àwọn fátímà nígbò jẹ́ fátímà bàbá rẹ̀ látọ́kọ́ bá ní bátọ́rọ̀ ó ń ṣe lẹ́lẹ́ tó lọ ṣùgbọ́n kú nìkan níbo kọ́ máa jẹ́ gbogbo tí ó bá fẹ́ jẹ́ bí ẹ̀bùn fún gbogbo wa yìí yàrá ìṣà yóò ti ọdọ́rọ̀ owó wa tó ní kiri kó bá wù ìyẹn rẹ̀ sọ̀rọ̀ ó ṣe wá lè tó bá gbogbo bí ọba wà ní wọ́n ti máa fún ní yàbá ti ṣe ìfẹ́nu fún ìzá ìfẹ́nu yàbá tí wọ́n bá jìdí ọba ìwà àbá rẹ̀ yàbá mi inna azwajaka yanshunaka billah àwọn ìyàwó rẹ̀ papọ̀ ní àparapọ̀ wọ́n ní bá àwọn ọlọ́nkọ ọlọ́run gbé dàpọ̀ gbogbo ẹgbà fẹ́ bọ̀ ní nǹkan wọn tàbí kéde fún ẹ wọ́n mẹ́tẹ̀ máa dúró de jọ ìyàwó Aisha mà àwọn bí bí àwọn kẹrin ti ń jẹ́ láti ìyàwó Aisha ń dun àwọn ẹ náà fọ́kọ́ mọ̀ jẹ́ láti mú ilé àbẹ́ ẹ̀rẹ́ àrẹ́bì wa wù ya Fátímà àbí wa ni ya Fátímà àtúnṣì dínà máa wù hí ṣe tí bá ń fẹ́ sọ ma bá ń fẹ́ ọlọ́bà mi ilé ẹgbẹ̀ẹ́sẹ̀ kọjá ẹ̀jẹ̀ yìí ó ní fáàṣì bí ha bí máa bá ń fẹ́ àìṣà àrẹ́bì ọ̀tọ́ bá ń ti ìsìn ni ó ti àwọn lọ́rùn àwọn òsìmọ̀ pẹ́kù lè bí ìdáná ọjà sínú Ah, ọ̀rọ̀ yóò kí àṣẹ olùmọ́n alúṣìmọ̀ fún sọ́rọ̀ ọjà sínú kọ̀dá ló mẹ́ ẹ́ ìyá fásitìmọ̀ bá lọ sọ́rọ̀ àwọn ìyàwó rẹ̀ ó bẹ̀rẹ̀ alhamdulillah tó sọ́rọ̀ bá rẹ̀ sọ́rọ̀ ó lọ sí bá ń sọ́rọ̀ kí lọ́wọ́ wí ìtọ́ sọ́rọ̀ ah ọ́ padà ní o fásitìmọ̀ ní lọ́bá àbá mi ọba tó kò ní kò ní wọ́n ní ẹ̀tọ́ náà hmm. ta ló mú lè jẹ́ṣẹ́ ìláàrin wa ká mọ́ fìtọ̀ gáde wọ́n ní yàtọ̀ iná mú jẹ́ o jẹ́ lórí dáadáa ṣùgbọ́n àábídà ni wọ́n ẹgbà gbéra wọ́n náà yàwà dẹ́gbà ìyàjẹ́ àbá dìde kábàrà bá ṣàfẹ́lá wọ́n ni yàwà rọ̀sọ́ lọ́wọ́ ìrìn àgbẹ́lẹ́ àwọn ìyàwó rẹ̀ wọ́n ni gbogbo ọmọ ẹ̀fọ́ ní nǹkan kọ́mọ fún bí ọba wà kọ́mọ lórí a oṣù ọlọ́wọ́ sọ̀rọ̀ àṣọ̀rọ̀lọ́jà wọ́n wá lọ bá annabi mẹ́ láìláà ìdàmà ìyàwó ìṣẹ̀rọ̀sọ̀ ni wà lólé táìmù kan wá ń bẹ tí ìyàwó Zainab gbọ́n òkè sí ìyàwó Aisha ìgbọ́n òkè ìní agbára fa agbọ́gbà tààrẹ àtìlkọ́wò wọ́n sọ̀rọ̀ tó báyìí ìyàwó jẹ́nàbù ní ìrìn ànàbí o lè mọ́ fà lé sí o torí pé ìdá àrọ̀bọ̀ lákà bí tó àbí kò ha fátà fàkínà àbújìmà dáìsà bá ti sítan lẹ̀ fún ọ gbogbo tó ń fẹ́ sítan sẹ́kù ni bí ó kájú sọ́rọ̀ ìyàwó ẹwàwọ̀ ẹgbàwàwọ̀ pẹ́sẹ̀ntì ọmọ sọ gbogbo wọ́n ni àpàtí àti ibi pẹ́sẹ̀ntì àwòlé fọ́má bí àwọn ọmọ the great ìlú ìyẹpẹrẹ àpòlí tẹ́lẹ̀lẹ́ àìkẹ́kẹ́ kàǹgàtẹ́ ìyọ́bọ̀ kàbẹ́ tí ọmọ bùkàtà àkọ́tọ̀ àbúbùkàtà àkọ́ tó ara ṣe ṣùgbọ́n tí ẹnì kéga ọwọ́ agọ́rẹ́ bí pé àwọn arán kan bẹ̀ tí àwọn òyò lè fi gba ẹ̀san lára rẹ̀ fún ara àwọn nǹkan tí ànàbí ìpáwọ̀ ọkùnrin ká mú lọ nínú ẹ̀kọ́ náà ó sì ọlọ́run máa wù ìyàwó ẹ̀lẹ́nà kò sọ̀rọ̀ bí wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ìyàwó àìṣà ìyàwó àìṣà wọn mú ojú ẹ̀sẹ̀ sàtánà pé ọkọ wa taking place wọ́n sàwọn ojú ànàbí ó ti pọ̀ jù lọ́wọ́ ìṣà náà bá pé títí títí áṣkàtà أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أم المؤمنين Zainab bint Jahsh tí tí tí ó fi fi wípé ìyàwó Aisha ni rọ́rọ̀ ọ̀sọ́ ọlọ ìyàwó Zainab rọ̀ ọ̀sọ́ má ó kàlùkù ń takàmbà èyí tó yẹ pé àtẹ́mà lọ́lọ́wọ́ bá ti fi mí fẹ́ àdínábì yáàkì náà sọ pé à kápẹ́ tí ẹ̀sùn náà sọ ẹ̀ẹ́mẹ́jì náà pẹ́ mi náà sọ fún oorun nǹkankan bàbá mi ọ́n lẹ́gẹ̀ẹ́ ìwàfẹ́ gbọ́dì yìí lọ kiri kankan kẹta o kò ní sóbi wàhálà tí àbá rẹ̀ gbogbo ọkọ̀ mi rí ó tó ní pọ́lọ́ ní ọpá ìsìlámù gbogbo ọba kúta sọ̀tẹ̀ tí mo ti fi mí pé ìyàwó àṣà ni wọ́n sọ̀rọ̀ lọ ìyàwó àṣà inú wọ́n sọ̀rọ̀ mà ànábì wa wo ìyàwó àṣà wa ní ẹnà bíntu àbí kò hábà ẹ̀ àṣà náà bẹ́ẹ̀ lọ́jọ́ ó náà mátà ọmọ gbogbo òdílé kọ̀ọ̀ká àtorí kí wọn ọ̀rọ̀ pálé ọ̀pálé ti jìrì sallallahu alaihi wasallam jọmọ́ àrí wípé natural ni kí tí o náà ni tọ́lọ kó bẹ̀ tọ́ jẹ́ ohun yẹn ẹni ó bá wá ń fẹ́ jù ìyàwó kan lọ tọ́lọ fún lágbára kò fún ọ́fíìsì ànábì Ise, àwọn ni wọ́n rẹ́sù gún mẹ́ àwọn àtọ́gbọ̀ àwọn àgbàlagbà wọ́n ní ẹjẹ́ àtúlẹ̀ ò kágbàálẹ̀ kásọ̀sà àwọn ọkùnrin wọ́n nífẹ̀ẹ́ àwọn obìnrin jù obìnrin ti nífẹ̀ẹ́ ara wọn lọ wọ́n ní kíní tẹ́ ẹ bá rí obìnrin kàtẹ́ wípé ọ̀rẹ́ rẹ gbogbo ọjọ́ wọ́n bẹ̀rẹ̀ ìjà kan ọlọ́run provide ìpá ọkùnrin ọmọ wa sáré sí sáré ọkùnrin kọ́ ni ọ̀tá àwọn obìnrin àwọn obìnrin ni ọ̀tá ara wọn àwọn bọ jọmọ Ẹjọọ tí obìnrin bá máa fàtí rẹ̀ lọ́rùn wájú ọlọ́run tíyàwó ẹ̀ bá ti jẹyọ kan lọ ọyẹ fún ni káàsì lọ́rùn gbogbo obìnrin tí wọ́n bá wọ́n yọ pò bí ààrẹ ọjọ́ alẹ́ ni ṣùgbọ́n wọn obìnrin ọmọ hmm. ìfẹ̀jẹ́ ìwò yẹn tó bèé máa kó sára ọkùnrin kan tí wọn ọ̀bẹ níyàwó lọ́kùnrin kóbìnrin ó rí pọ́kùnrin ti ṣẹ òun kó fi fúyẹ́ ẹ̀sẹ̀ nú ẹ̀mí kèèpẹ́jẹ́ bí lọ máa bọ́kọ wọn tàbí wọ́n máa sàárẹ̀ lẹ́yìn pàtàkọ́ bá <laughs> ṣe tó sàbúrúdá ṣe rí obìnrin tí bá ń bẹ pẹ̀lú ọkọ rẹ̀ gbogbo ìfẹ́ rẹ̀ yóò kò sọ́dọ̀ ọkọ yìí tọ́kọ ń bá ikú sáájú rẹ̀ ààrẹ ni wọ́n mọ̀ sí lẹ́yìn ọkọ ṣùgbọ́n ìgbà tọ́kùnrin bá níyàwó lóbe àánú ni látọ̀dọ̀ ọlọ́run torí pé yóò bùkú ọ̀nú òfẹ́ yẹn táìmù yẹn ìbùkú ọ̀nú òfẹ́ yẹn aláfẹ́ tó pé yọ́ mọ̀ rẹ̀gúlétì ọkọ rẹ̀ jẹ́ ọ̀rọ̀ ọkọ mọ́ ó dí ní kọ́ọ̀tù kòtò yọ́ bọ́wayé o ṣùgbọ́n wà mọ́ pé ìkẹni fún ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa dọ́gbọ́n pé èmi ni o èmi ni o kó wọ́n sáṣọ tọ́kọ́ bẹ́ẹ̀ lọ pẹ́rẹ́ wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ nítorí wípé in tó àwọn gbólóǹkọ́ ma tẹnu ẹ̀ jáde àkọ́kọ́ náà wò ní bọ́ mánéjì ma ó tó bẹ́ẹ̀ ló sí bẹ́ẹ̀ àánú ọ̀lọ orí àní okù àwọn èdè kan ma wá wá mo ti fọ́mọ́ àmì sọ́kọ́ mọ́sọ́kọ́ fọ́mọ́ jẹ́jẹ́ ni ó bẹ́ẹ̀ sì ni àti àti wà ilẹ̀ wọ́n gbogbo obìnrin tó bá ló ń jèrè ọmọ ni ó sì omi ọkọ fẹ́ jèrè obìnrin tó bá sì jèrè ọkọ ó sì jèrè ọmọ obìnrin tó bá ó ọmọ jèrè ọkọ òsìnúbà jèrè ọmọ kí tí ọba gbogbo olé pátá tó mẹ́rin bá ti ń kígbe atótó arére igi igbe atótó èé fi ń ọba ní ọlọ kéde wípé ìpàdé ń bẹ láàfin láàárọ̀ ọ̀la wọ́n èé sí ìkéde rọ́bẹ̀ wọ́n máa làgbàkì àtọ́jú ààrẹ oníṣẹ́ ọ̀fíṣẹ́yìn olóńgálukú wa lápẹẹrẹ mọ̀ ń sọ ọ̀rọ̀ tó rẹ̀ sílá nìkẹ́lọ́ kẹ́lẹ̀ ní ọmọ lọ máa sọ́lá ní ọjà bẹ́ẹ̀ bá tó sọ ní o jẹmọ́ ìjẹ́ máa ń bẹ̀rù ọ̀rọ̀ yẹn tí a máa ń bẹ̀rẹ̀ obìnrin náà gbogbo lẹ́sọ́bìnrin bá ti gba àkóso ọbẹ̀ lọ́wọ́ oní gbáwájú oní gbẹ̀yìn ilé yàn ọ̀dà oòrùn na kíbulẹ̀ ti wá àti láti wà lè náà kò sí lẹ́bùkún ẹ̀wà lẹ́gẹ̀ tí yọ́ sọ̀rọ̀ ní ẹbí náà mọ́ lọ́rọ̀ lẹ́ yọ ẹ̀sọ́ tẹ́ bá wá ìyẹ̀yàwó kèrè pẹ́sẹ̀ máa lọ́kọ́ bá sí tètò lọ asínúgbà ah, alhamdulillah ó lè lámdà gílẹ̀ ìdíbẹ̀rẹ̀ lè bá sọ̀rọ̀ ah, ṣe bí màdàmú ti bá yí sọ̀rọ̀ ọ̀nà náà ni ọlọ́rọ̀ ọbẹ̀ à ah, ilé yẹn yọ́ da orúkẹ́ jàmáà oríire tàwọn obìnrin wa ó ní kí wọ́n gbà pé ìtẹ̀ láti ọgbọ́ ibẹ̀lẹ̀ sí ni àwọn wà ọlọ́njọ́ ọlọ́ndàmọ̀ àfáwà lukman mọ́fẹ́lẹ́ ìṣòfin rẹ̀ ẹmú lọ́wọ́ o bèrèbè yóò ti bá ń sáyìn rẹ̀ àtàbù Musa gbogbo ọkùnrin tó bá ẹ e fẹ́yàwó lé ìyàlé rẹ̀ tí ìyàlé yìí ọ̀ lọ tó tó fi wá rí ẹlẹ́ẹ̀kẹta fẹ́ wà lẹ́ẹ̀lẹ́ rí lọ́kùnrin ọkùnrin mú kí o ó ń sùúrù ala aláfaradà ni obìnrin yóò bá yín lò tẹ́ẹ̀sì wà ń kọ́rọ̀ tẹ́ẹ̀ máa rò pé abẹ́ ẹsẹ̀ lọ́nà